Thank you. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. Um, defend ourselves. I'm not saying there's evidence. I'm saying I'm not saying there is no evidence, right? I'm not saying that, but this is just my conversation in a short word. I don't want to put everything out there. If there's no any physical evidence that we can use to either cover ourselves or present um, Oba Elegushi will be a distraction to justice for Mobad, And I kind of break it down for her. We want justice. Let's focus on people around Mobad, people in the house, house, what happened. Let this is what I think we should we should let the law enforcement, Nigeria government to understand if they want to play around. Uh, even when I was having the conversation with Tolani, yesterday when we were analyzing it. I said, look, this, this thing, we are looking at two or three motifs. Two or three motifs. Lafewo. Kilo pa Mohbad. Kilo pa, kilo pa. And we look at two, three things that we can present that we should be hammering on or talk about. And all these things is there for us on internet. All of this thing is already there for us to be talking about. all of this Elegushi Lulomo, it is becoming a distraction to the real truth that we have, all the evidence we have. We have the petition, we have the relationship, we have all the obvious video evidence where this guy is being bullied, where this guy is being calling these people out. Why don't we let's stick to this rather than bring calling something that we don't have any video evidence, physical evidence, and or things that we can actually ah, use as a talking point. Let's let, let, let's let's calm down. Unless people are just doing this for their own pocket, for their money purpose, for monetization reason. Kimakbaro, these speakers are making money. Gbogbo was speaker i I'm telling you, they are making hell out of money on Mubad. On Mubad case. Tí wọ́n lè búra ẹ̀ tí wọ́n lè fògùn ẹ̀ parí gbárí pé wọ́n make owó. They making good money. But is that your best interest? Is that what you guys really want? Class captain, the auto autospeed, uh, autospeed, uh, autospeed result is not added. Toxicology, toxic, toxicology is there. But, but all these things are there, taking seven months. Ìlú òyìnbó ṣẹlẹ̀ èmi àti ìjọ wà. Ṣé bọ́ yín ṣe nílùú ìbò lélẹ̀? Ẹ kọ́ mọ̀ ẹ ka reason. Ẹ ka reason. Ẹ jẹ́ reason let's let's reason. Ṣé Jesus là ń fẹ́? If we want to bully Elegushi, let's bully Elegushi for another good reason. Let's bully Elegushi. Elegushi bá He can bully e. But Elegushi bá ṣe wà. Kagbon for now. We can always come back to Elegushi when we get there. But for now, justice for Mubad, only primary reason tí gbogbo wa ń ṣe kọ́tà ṣe let's come as a blogger, as a reporter, as a journalist, and don't let us be distracted from the, the main cause. So I have, like I said, I have a conversation with Buki, with Yokudade. Hmm. What do you know about this Elegushi? What do you know about me? What is it? Yókùnládé sọ̀kọ̀ tó sọ fún mi lórí ẹ̀. in fairness my goal mo kí alájà mi ọláṣẹ́lẹ̀ ìyá mi sí iyo e gbangba ẹ̀ka bọ̀ ẹ kúrò lè mà. in fairness and honestly speaking my goal was to speak to Wunmi I want to hear from Wunmi directly because somebody actually reached out to me here in America that have a close relationship with this case in Nigeria and told me a lot of things and even Kola, if you want it, you can get it. All the way from BTK to Walalagbon. All of these things a day. Kola, you can get your hand on it. Kotopa Mubad, Boshiku. But I want to have a conversation with Wumi if she can tell me what happened. Because about Wumi, speaker Mubad, or speaker Wumi, Obuna and I say, how are you, my dear? The tẹ́ will speak out speaker me náà I don't think none of them even bring Wumi on board to come and tell our own story all the story left and right ló ń gbọ́ but àmọ́ pé Wumi know something knew, she knew something about this Wumi knew kò sí rọ́ńbẹ́ Esabod said the same thing ó ní kọ́kọ́ fi òbò kọ́ fi ayọ̀ sí kọ́ tẹ ayọ̀ mọ́ lóbò pé Wumi á jẹ́wọ́ Esabod said this and I think she still remains on that point kán na wumi kán fi iron sí lórí ọyàn Wùmí á sọ̀rọ̀ those are the point let's look it from that angle kí gbogbo wa náà jókòó lé lórí except àwọn speaker wumi tí wọ́n defend wumi. náà wà bílẹ̀ pé okay she doesn't know anything about it but àwọn táwọn pé okay wumi Wùmí knew something from all evidence of his thing for, from everything that is flying around, we can sit on top of those evidence that are to fly around. If that what we need to bully women, traumatize women, humiliate women, maybe opposite that you o take more á sorrow. Women knew something. Women knew something. Women need to say something not this pé mo lọ ṣe indomie not this pé mo ṣe oúnjẹ àbí ọmọ mo ń tọ́jú it is more than pé mo ṣe indomie blogger let's sit down and let's sit hammer on that. justice if we want justice teeth now Elegushi alágbára ni gbogbo wọn ọba Nàìjíríà alágbára ni wọn gbogbo wọn ní connection you know let's talk about pé bóyá afẹ́ à ń lo agbára pa wà nílùú òyìnbó a máa lọ sí Nàìjíríà not everybody want to be like Esabod not everybody ló máa sọ pé òun lọ sí Nàìjíríà these people are using their own power they always use their power Nigeria fuck up country ni but you know mi pé káà náà afọ́ka yẹ ara wa ọ̀ kó wá di pé àtọ́pá nílò sí ilé bàbá wa mọ́ just because ọ̀rọ̀ ẹni tá à ń sọ do you get it you know so Elegushi if there's an issue with Elegushi we will come back if there's everything that support that support that Elegushi knows something about it we will come there we will drag him there but right now we we'll still see honestly speaking ká fi sentiment sí àwọn ọkùnrin bàjẹ́ náà àwọn ọkùnrin àbàjẹ́ tó kó wá bá ti lé ó ti lé bọ́n mo ń rò lóòótọ́ ẹ wo Wùnmí bó ṣe gbẹ bó ṣe gbẹ bó ṣe rí bí ṣáwá yẹn ẹ wo ọba Elégùṣì bó ṣe wú bí búrẹ́dì tọ́jú sómi lóòótọ́ ṣé ọba Elégùṣì ṣó lè bọ́ ṣòkòtò yá ẹ ẹ ẹ listen mo sọ èmi náà bàjẹ́ obìnrin o wọ́n ní kọ́mpútà òbò dídó mo bàjẹ́ àfòbò tó bá wù mí dó lókù òbò tó bá wù mí dó tí bá rí okó mi máa lè ní confam àfi tó bá pọ̀ bóyá òun mi dó lókù kò lè tí kò tó lè ṣe okó mi ò ní lè ó máa só sínú bẹ́ẹ̀ ó máa só sínú ni bọ̀mọ́ wo Ọbalẹ́gùṣì yẹn bó ṣe rí bẹ́ǹkù bẹ́ǹkù bó ṣe handsome tó tó ṣe wà ṣé Ọbalẹ́gùṣì lè bọ́ ṣòkòtò ṣáà ó ní Wùmí yẹn lòun fẹ́ tukú bọ́ǹdì ọba lápè handsome guy dẹ ni ọmọ pọ̀ tọba yẹn lè dùn ọmọ tó le ju Wùmí pọ̀ but you know àwọn ọkùnrin bàjẹ́ okó wa yìí bàjẹ́ okó wa yìí ó bàjẹ́ so mi ò ní sọ pé no but tábàkọ̀ tó wò ó the other way round ah, ṣé ọba lóyún kú ìṣó lè bọ́ ṣòkòtò ṣáá ó ní kó òun lè sí Wùmí mo kàn fún ẹgbéyẹ̀wò ẹ̀ka gbéyẹ̀wò especially àwọn ọkùnrin ọmọ ọ̀tá ọmọ garage ni Wùmí don't get me wrong don't get me wrong but kakọ gbéyẹ̀wò náà tún ni kakọ gbéyẹ̀wò ni omi sọ kò lè ṣẹlẹ̀ o kakọ tó fojú wò ni pé tó possible now ó possible kò possible But as we speak right now, it is evident. To see the evidence, èmi ò follow wọn ọmọ TikTok. me ń bá ọmọ TikTok is she, me follow wọn. Mi ń wò I'm Ọmọ tó jókòó sórí orí internet for 24 hours. Ṣé wọ́n níṣẹ́? Ọmọdé ra venue that's my cash out. I'm jókòó síbẹ̀. Ibẹ̀ náà máa kú sí tó máa kú sínú wà yẹn. I'm not, a, I am a fraka speaker. I am a fraka blogger. Mi ń jẹ́ kí wọ́n mọ TikTok kò sí Trust me, that is why I'm saying. ṣe I don't care any information they want to pass. I don't care their discussion. I don't care what they are saying, either it's real or not. Èmi ò I don't want it. I don't want. They are TikToker. I am a fracker blogger fúlákà ni mí àwọn àbíkẹ́ Esabod Dorkas àwọn tèmi fẹ́ máa bá jà nìyẹn àwọn tèmi fẹ́ máa lo ọ̀rọ̀ wọn nìyẹn àwọn tèmi ń lò nìyẹn not àwọn tiktoker wọ́n ṣe bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ before us till now ìjọ́ ọ̀nà ṣe tiktok ìjọ́ ọ̀nà tiktok bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ kó yẹ pé àwọn tiktok ló fẹ́ máa fún wa ní topic àwọn tiktoker ló fẹ́ máa fún wa lọ́rọ̀ tó máa sọ àwọn àdẹ̀pẹ̀rẹ̀ fraka fraka blogger you see bí àìmí kọ̀ máa ń mo mọ òun ara mi mo mọ lẹ́vù ara mi mo mọ ohun tó yẹ kí n bá máa ṣe pọ̀ ni mo ṣe ń ṣe bí mi ṣe ń ṣe do you know what I mean mi ò wọ́n yín press mi gbàdúrà sábà tẹ̀ invite wọ́n okay wà lọ wẹ́stò wà lọ bọ́kàn tí wẹ́stò bá sọ màá kọ́ gbórí wọ wọ́n ṣe ń ṣe òtẹ̀ the way the tiktoker talk kò kò dàbí fracas speaker in fact kò jẹ́ enemy mi enemy mi lórí facebook fraka kò jẹ́ ní tí mo láì máa prefer kí n ṣe ìwò owó ju kí n lọ máa wo tiktok lọ wọn ìwà wọn ò jọ wá wa. ìwà támàkì orí támàkì táwa yìí do you understand what I mean we all ìwà wọn ò wa, wá ìwà wa orí támàkì fraka wọ́n impress mi tap tap tap tap flower flower flower ó pọ̀ nípa tó ṣe máa ń irritate mi lórí ọ̀run Facebook náà ẹ fún wa ń sá o ẹ bù mí sá o ẹ fún wa ń sá o ọmọ ẹ jẹ́ ká jà ẹ ká ṣe fúráká ẹ ká dá tìá sílẹ̀ ẹ ká dá wèrè sílẹ̀ ẹ ká ṣe wèrè ká para wa lẹ́rìn ìwò sáà sáà ẹni tó bá pa lẹ́rìn tó bá ṣe wèrè tó bá tí wèrè bá wù lórí á fún ẹ ní sáà that's just the way me i'm reasoning o oh. èmi ò sọ pé mi ò ṣe fracas bitter and that it will remain like that for the rest of my life mi mọ̀ bóyá tó pé ọ̀rọ̀ máa gbé nǹkan sílé ayé mi tó ṣèǹgì máìdì mi máa sọ pé mi ò ṣe fracas mọ́ mi fracas kò lè mi ò mi ò bèlè pé fracas máa kúrò nínú ayé mi mi rò pé máa kúrò mú kọ́ lè lọ fóṣù kan oṣù méjì kí n máa wò ẹ̀yin tí mo ti ní relationship mo ti build relationship pẹ̀lú ẹ̀yin people in now for how many years more than seven years now àtijọ́ wà lórí támákì wèrè yìí ṣé wàá pọ́sibú kí n sọ pé mo kàn fẹ́ walk away ìyẹn lè ṣe bá náà sọ ma sọ pé wọ́n lọ wọ́n tún padà kú easy a di family lórí fraka yìí a ti di family kù sí ibi tá a bá kú sí láwa yìí wèrè abájọ ṣékú ni gbàdé èèyàn kan sọ pé àjọ ń lọ ọmọ kò pé mo làjọ ń ah, èmi ò mọ bí tájọ ń lọ o lórí fraka yìí ó níbi tá à lọ <laughs> èmi ò kò mọ bí tá à lọ bọ èmi kò a kò máa ṣe wèrè a kò máa yọ ṣe a máa ṣe wọ sínágọ́gù ni. You understand what I mean? Can you imagine? Àwọn ah, originator tó create fraka ó ní I'm not your family. <coughs> Ẹbí ni wá. Tí ẹ sábà bá gbógun sílẹ̀, àbíkẹ́ máa gbà. Bá àbíkẹ́ náà bá gbógun sílẹ̀, ẹ sábà tún máa gbé bá ṣe bó ṣe máa máa wà nìyẹn èyí tó bá máa support èyí tó bá máa keep you honest ló máa keep honest so ẹ má yẹ ká wà distracted this is how we this is what we do on Fraka. èmi máa rọ everybody Bukky Jesse máa rọ Bukky Jesse eh, eh, I am not saying that you leave Elegushi I know you you you know what you have you know what you are doing èmi náà bá Bukky Jesse eh, àgbà ní Bukky Jesse jẹ́ fún mi lórí Fracas you know I cannot say pé Bukky Jesse ah, kò sọ̀rọ̀ lẹ́nu kò mọ̀ọ́rọ̀ sọ. So, you Bukky Jay ti fi ń ṣe fraka kémi tó ba àwọn àwọn ara àwọn tèmi tí mo respect ni mo kíyà mi mo dúpẹ́ alówó ẹ̀ka